mo kí yín níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ètò yìí mo kí yín níbi gbogbo tí ẹ ti jókòó bóyá nínú mọ́tò lẹ́wà tàbí ibi iṣẹ́ tí ẹ ti ń gbọ́ ètò yìí mo gbàdúrà pé olúwa aláàánú yóò fàánú wá yín rí lónìí mo fẹ́ báyìí sọ lórí ìjì ìjì kí náà ń pè ní jì ìjì ni agbára tí èṣù ń lò láti gba ń tó dáadáa lọ́wọ́ ọmọ ènìyàn kí náà ń pè ní jì ìjì ni ọwọ́ tí òkùnkùn ń lò láti tẹrí ọmọ ẹ̀dá ba kí náà ń pè ní jì ìjì ni ohun kan náà tí ò jẹ́ ká lákòjọ tí ò jẹ́ aláṣeyọrí tí ò jẹ́ àrí ẹ̀tọ́ wa gbà bóyá lọ́wọ́ èèyàn ni o bóyá lọ́wọ́ ọlọ́run ni o tàbí lọ́wọ́ àwọn áńgẹ́lì tàbí lọ́wọ́ mm, olórí orílẹ̀-èdè bí a wà tàbí àwọn tó ń ṣe ètò bí a wà ìjì ó jẹ́ nǹkan búburú nínú ìrìn àjò èèyàn ṣùgbọ́n gbogbo ẹ̀yin olùgbé ètò yìí gẹ́gẹ́ bí mọ̀ mí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjì mo fẹ́ kí ìjì ọ̀tánu ayé yín ni mo fẹ́ bá ìjì wíjọ́ gbogbo ìjì tó ń jà yín tó ń jà ìran yín ìjì láti inú ìran dénú ìran olùwọ́ báwí lórúkọ Jésù gbogbo ẹ̀mí ìjì àti agbára ìjì olùwọ́ tẹ̀rí ẹ̀bá lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó fi ìjì tó ro máa sọ yín tó wọ̀ mọ́sòkòtò yín tó wọ̀ mọ́ gbádá yín tó wọ̀ mọ́ skẹ̀tì yín tó wọ̀ mọ́ gèlè yín tó wọ̀ mọ́ fìlà yín gbogbo èèyàn bẹ́ẹ̀ tó ṣe irú bẹ́ẹ̀ olùwọ́ bá wọn wí lórúkọ jésù ó lè jẹ́ ara ilé rẹ nìjí tiẹ̀ ó lè jẹ́ ìyàwó rẹ nìjí tiẹ̀ ó lè jẹ́ ọkọ tiẹ̀ ó lè jẹ́ ẹbí rẹ kan tó ti tọ́jú tọ́jú tọ́jú ó lè jẹ́ àwọn tó ń ṣe lóore nìjí tiẹ̀ ó lè jẹ́ àwọn tí wọ́n ń ronú bí ayé wọn ó ṣe dáa àná sọ̀rọ̀ àwọn dìjì mọ́ lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀ dìjì olùwọ́ tẹ̀rí wọn báyìí kébí ẹ ṣe mọ̀ pé àsìkò tí a wà yìí àsìkò tí jì ń jà káàkiri ni ìjì tí wọ́n ń jà yàn téèyàn ó ṣubú lẹ̀ tí ò lè dìde mọ́ ìjì tí wọ́n ń jà yàn tí ó ja àgọ́ ara èèyàn ìjì tí wọ́n ń ja ilé èèyàn tí wọ́n ń ja iṣẹ́ èèyàn tí wọ́n ń ja ìrìn àjò èèyàn gbogbo ìjì yìí yóò dákẹ́jẹ́ lórúkọ Jésù Ọlọ́run tó mọ́ mú ìjì kúrò yóò mú ìjì kúrò nú ayé rẹ mo fẹ́ kó o pè mí kájọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjì yìí mo fẹ́ sọ̀nà fún lórí fóònù mo fẹ́ rìnà sí i mo fẹ́ kí Ọlọ́run ó fi àṣírí ìjì hàn nínú ayé yín kádẹ̀ bá ìdí wí kẹ́ ẹ lè nísinmi gbogbo yín lẹ́dẹ̀ nísinmi orúkọ mi ní wòlíì rúbẹ̀ ní akọrẹ tí gbogbo wa mọ̀ mo dẹ̀ gbàdúrà pé gbogbo ohun tí jẹ́ ìjìláyé yín olúwa bàwí lórúkọ jésù ìgbàkigbà tí a bá ń sọ nípa ìjì ìjì máa ń ba nǹkan rere jẹ́ ni ìjì máa ń fi nǹkan ṣòfò ni ìjì máa ń sọ ẹni tó bá fi jìjà yóò sọ di ah oh god bó lọ́rọ̀ ayé mi ṣe rí báyìí ṣùgbọ́n olúwa ní kí n sọ fún pé ìjì ti tẹríba mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí fóònù ẹ pè mí màá sọ̀nà fún yín mo dẹ̀ máa bá ìjì wí ìjì dẹ̀ máa tán gbogbo bìgì tí ń wá tí ayé tí ń gbéjì wá ìjì ẹ máa kúrò ẹ dẹ̀ lálàáfíà ọkàn yín balẹ̀ ìrànlọ́wọ́ dìde ẹ lè pè mí sórí nọ́mbà yìí nọ́mbà yìí náà ni whatsapp nọ́mbà mi òun náà ni whatsapp nọ́mbà mi zero seven zero eighty four seventy four twenty sixty one zero seven zero eighty four seventy four twenty sixty one ẹ pè mí lórí whatsapp a lè jọ sọ̀rọ̀ papọ̀ olúwa àlàáfíà yóò gbá ìjù lórí ayé yín àmín.